sẹ́rí ìlú tí wàhálà bá ń ṣẹlẹ̀ ó lágbára gan bàtà ń jagun ní Mọdákẹ́kẹ́ àwọn tá a jẹ́ Mọdákẹ́kẹ́ à ń fèsì ara wa pẹ̀lú fẹ̀ ogun yẹn ń lọ inú wa ń dùn pé ojú kan náà ni wa àjọ ń gbìjà ara wa ọgbà tógun sẹ́sẹ̀ tógun lọlẹ̀ tán tí àlàáfíà jọba wọ́n fẹ́ di pé àwa ọ̀dọ́ kan àwọn ọ̀dọ́ kan kóra jọ wọ́n fẹ́ fèsì kábíyèsí gangan òbúṣùà láti pé kọ́mọ bàjà pa wàhálà ọba tó dá bàbá yẹn sí tó dẹ̀ ṣẹ́gun fún èmi wà ní kí àti kábíyèsí lágbà ah, ah, àlè torí bá jagun pé ọlọ́run fún alágbára káwá kógun wá tán káwọn wá ṣe báyìí pẹ̀lú kábíyèsí kódà wọ́n kọjú ìjà sí mi náà láti bá mi fà á pé à ah, àgbọ́dọ̀ jọ wà papọ̀ ká yẹ̀yẹ̀ bàbá yẹn à ẹni tó lọ́n gbósí fún ọba ọlọ́run ọba lọ́ba lẹ́yìn ọlọ́run ọba ló kù òṣèlú ló fà á pé àwọn olóṣèlú wa náà jálàǹkà àwọn bàbá wa àwọn olóṣèlú wa àwọn náà jálàǹkà bàbá wa àwọn náà jẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá tá a dé náà àwọn olóṣèlú yẹn àwọn náà jẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá wa tani ń jẹ́ ọmọ akú warapa lójú ọmọ akú yẹnyẹn tani ń jọ́ di akú lójú ọdí apá yẹn tíkú bá ń bínú lọ́wọ́ àwọn ó sì mọ̀ gbé ikú ọmọ kú àrùn márùn tí aláàfin bá ń pàṣẹ láyé ìgbà tí àṣẹ wà lẹ́nu tí olóṣèlú ọ̀gbọ́dọ̀ dá sí tani wọ́n bí ire president wo náà bí ìyálà ìyá ẹ̀rí àbí gọ́fúnà gọ́fúnà wo náà bí ire tí ó pè ta níjọba But like nowadays, ayé you the middle one? See, Alaga Kazu yọba, come for Yoba. Alaga Kazu, Alaga local government. You the Kobawari Muni local government. Rubbish. Láyé àwọn bàbá Adé bàbá Adésọjí Adérẹ̀mí. President ìgbà yẹn àwọn tó ń ṣe ìjọba Nàìjíríà ń ni rí ohun fi jáde. President ó ní gbogbo ètùtù báyìí kóun ó ṣe òun máa ṣe ó lọ́ọ́ ò lè ṣe é torí pé ètùtù yẹn ò ní mú tó bá fẹ́ jáde wọn gbọ́dọ̀ kọjá odò kan sí kan ẹ̀wù tó pa sí ó ní gbogbo tó agbára tó bá lọ níyàn tó fi kọ́dọ̀ nàìjíríà ó gbé wá sí ọ̀dọ̀ mi ni ó gbé wá ní nà án but òde òní sì alága ká sọ̀rọ̀ sọ pé sọ fún kábíyèsí pé kàn rí wa lé àbí kàn bá wa lóka gbọmẹ alága tí ọ̀gbọ̀dọ̀ tó pé kébi ìbò lórí wọn nítorí pé báwo kọ àwọn pípò yẹn àwọn olóṣèlú yẹn wọ́n ti járáǹkì àwọn bàbá wa òun ìyà tó ń jẹ wá lẹ́nìí àwọn bàbá wò lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ torí pé ọmọ bà wọ́n pé táwọn bá sọ̀rọ̀ wọ́n mọ̀ yà wọ́n nípò nígbà pé bí wọ́n ṣe ń jọba ń sìn àwọn kan tó bá yẹ kó ní right ẹ wo gbà tí wọ́n fi bàbá jọba ń sìn ẹ rí pé tó mẹ́tò tó mọ ẹ̀ tó mọ ẹ̀tọ́ tí fáyàn sí bẹ́ẹ̀ tọ́lọ́ yàn ló wà bẹ́ẹ̀ torí pé ó ń ṣe gbogbo nǹkan yẹn kò dá sí ó ń ké sáwọn tó yẹ kó jọ ṣe but nísìnyí tọ́lọ́sẹ̀lú kan bá ti rí pé ẹni yìí ni mo lè yàn síbẹ̀ tí ń fi dìbò tí ń fi wọlé tí fi dìbò gómìnà tàbí tí fi dìbò second time òun ni ó yàn síbẹ̀ kò dóde fá kò dóde anything yọkàn yàn síbẹ̀ ni nígbà tí yẹn bá débẹ̀ kò ní mọ bó ṣe kó ṣe ẹ̀rú ọ̀dẹ̀ mọ́ bá torí gbọ́mọ̀ tó ń bá sa gidi wọ́n yọ ohun kó mẹ́ẹ̀tì. so àwọn olóṣèlú wọ́n ti wọ́n ti wọ́n ti jẹ́ kí àwọn bàbá wa wọ́n ti kó wọn nípa pamọ́ra bọ̀ gbogbo nǹkan láyé pẹ̀lú ètò ọlọ́run ni nígbà tó bá yá gbogbo tá à ń sọ yìí náà àwọn bàbá ó sì bọ̀rọ̀ wọn tó jẹ́ pé àwọn náà ni wọ́n sì mọ padà pàṣẹ yẹn padà torí pé níbi tá bá ilẹ̀ Yorùbá lọ ibi tá à ń bálẹ̀ yorùbá lọ pẹ̀lú ẹ̀tọ́ tá a fẹ́ lọ́wọ́ àwọn tá a ti fẹ́ láti jẹ́ pé kí yorùbá dúró àwọn olóṣèlú wa ò lè support wa àwa gan ọ̀dẹ̀ retí support wọn àwọn olóṣèlú wa àwa mọ̀ pé wọn ò ní support wa àwa náà wá nídìí ìrànlọ́wọ́ wọn yẹn ìrànlọ́wọ́ àwọn bàbá tiwa làwa ní àwọn bàbá wa kàn dẹ̀ ti ń dìde irú ẹ̀ nílùú bàbá wa ẹ̀ ṣe kábíyèsí wa ẹ̀ sìn láti sọ pé ẹ̀yin ọmọ wa àwàlẹ́ yìí nígbà tó bá wá dìgbà náà bàbá wa ṣe tán olóṣèlú oníwà kọ́ńtúrò àwọn bàbá wa kò sí náà lẹ́yìn pé àwọn bàbá wa kọ́ mọ́ pàṣẹ fún wa kí ètò ó sì wà ẹni tí ó bá jẹ president tí ó jẹ gómìnà kò sáyè wípé ẹ fún lówó lọ sanwó kó tó dìbò ká ní pé àwa àmọ́ tààrà tiwa fún àwọn pípù yẹn wọn tó di gómìnà di sínú ni wọn ò lè sin gángan náà ẹ tá a sí kó ṣe gómìnà tá sọ pé búra ògún ànídìí owó ẹ tó ti débẹ̀ tó tó ṣe ohun à ń fẹ́ kóògùn ọ̀pá dànù ìwọ sẹ́nitọ̀ tó fẹ́ sẹ́nitọ̀ búra ògún pé tó bá ti dépò sẹ́nitọ̀ rẹ tó bá ti ṣeun táwọn mẹ̀kúnnù fẹ́ kó gbọ́ pa dànù kó kú dànù kó kú kúyà wọn ni mo ṣe yamayama yẹn tẹ́bá ti tí sẹ́nitọ̀ bá fẹ́ sẹ́nitọ̀ nísìn yọ wà sọ́dọ̀ kábíyèsí yọ̀dọ̀ wálẹ̀ àkábíyèsí wa ẹ̀gídí kan ewúrúgbòde yọ sọ̀rọ̀ kú dúdú àbí tó bá ti di sẹ́nitọ̀ ẹ̀ tí kábíyèsí wa ń pè fóònù gbé fóònù yẹn mọ́ tí gómìnà bá fẹ́ ṣe gómìnà yìí sì yọmọ ṣe kúbẹ́kúbẹ́ yọmọ ṣe wúrúwúrú kódà bẹ́ẹ̀ wá ní kọ́mọ kò yà fún ilé ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ yọmọ lọ yọmọ bọ̀ ṣùgbọ́n tó bá ti di gómìnà yẹn tán ó di kọ́mọ kí kábíyèsí ó pe kọ́mọ sọ pé ọ̀rá ìkan ó dìde kankan sọ pé sọ fún kábíyèsí pa pc àwọn sẹ́pọ̀ lórí tébù wa à ní táìmù yẹn nígbà tó ti ní ti ń fẹ́ tán tí fẹ́ náà ní ọba mẹ́dìbò ó sì bẹ́ẹ̀ kábíyèsí bá ní bàtà tí mo wọ̀ yọ gbọ́dọ̀ nù lẹ́ẹ̀mẹ́rin yọmọ nù ni o ọmọ kábíyèsí yẹn ni kábíyèsí yẹn gbà yẹn bọ̀gbà tó bá ti di fẹ́ náà ní ẹrẹ́bù tán pé kábíyèsí pé kò kú ní gbé fóònù náà tí kábíyèsí yẹn bá wá sọ̀rọ̀ wọ́n mọ plan pé bọ́ọ̀lù àwọn ti máa yọ bàbá yẹn bẹ́ẹ̀ ń rí wa fi ni ó rí ìjọba fi wọ́n tún máa tẹ̀jọba lójú bọ́lẹ̀ èmi ò dẹ̀ kúkú ṣe kábíyèsí mo sì yálà gàgánsù mi ń jẹ gángan mi ń jẹ ìdẹ̀ kí jẹ láíláí so ẹnu mi gbọ́dọ̀ mo dẹ̀ fi láti sọ̀rọ̀ torí èmi náà ń ṣiṣẹ́ fún yín tí bá rẹ̀ ṣe wàhálà fún tẹ́tẹ́ ìbá pè mí sí fún láti sọ̀rọ̀ náà fún fi láti sọ̀rọ̀ náà nígbà tí gbẹmẹ pa mí tápátá gẹmọ fún mi ní nǹkan kan èmi náà rẹ̀ béèrè lọ́wọ́ yìí àgùntàn mi ò jẹ́ ní kíníkan èmi tèmi ni pé kí n gbé àpọ́nlé fún àwọn bàbá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ Yorùbá lèmi mo dẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà gidigidi tó dẹ̀ kọ́là tí ohun tẹ́lẹ̀ ti bá lọ àwọn bàbá tèmi ni pé wọ́n máa ń gbé àpọ́nlé fún àwọn ọba ọba ba lórí ohun gbogbo ni ah, ọba lè sọ láǹkan tó bá wù ú ẹ wo ikú bàbá yìí alá bàbá mi ṣe ń sọlá ni yóò wọ ọmọ kékeré mi ọmọ ìdá aláàfin ọmọ bá a sọlá bẹ́ẹ̀ mi ṣe bá bẹ́ẹ̀ mi ṣe mọ̀ táwọn bàbá wa sọlá nìyẹn ọlọ́run jẹ́ kí ìlú yọ bàjẹ́ ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wọn kún fún wa ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa so gbogbo tá a fẹ́ àlàáfíà ọmọjọba lu ilẹ̀ láti sí lọ ni àtijọ́ ta ti wáyà àti títí láyé ọmọjọba lọ ni ilẹ̀ yorùbá dẹ̀ rí ọlọ́run sì wá nìkan náà ọlọ́run lè dàlú ìlú fún wa ọlọ́run yọ gbogbo kùdìẹ̀kudìẹ tí ń bẹ láàrin àwọn bàbá wa ọlọ́ba parí ẹ̀ yóò ṣe wọn yóò sọ ìmọ̀ wọn dọ̀kan wọn ò lè jẹ́ kó gbé wa dé ibi tá a fẹ́ gbogbo gbóngbòngbòn ẹ̀mí jù ọ yóò jù ọ tí ń bẹ láàrin àwọn bàbá wa ọlọ́run bá parí ẹ̀ torí pé ohun tí ò jẹ́ kí ohun tí ń bẹ ń bẹ àwa àwa kan mọ̀ alẹ́ jọmọ kékeré a mọ̀ ẹ̀hẹ́ èmi fẹ́ jó lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ jó lórí ọgbà fẹ́mi èmi ọgbà fún wọn òun náà ni gbogbo ohun tí ò jẹ́ kí everything ó wà òkè èmi ọ̀dẹ̀ mọ̀ bó ní èmi ọ̀dẹ̀ rò bó nítumọ̀ kábèsì ìjọba ti dé mítẹ̀ mo bá sọ fún àwọn bàbá bá tó kù kò nítumọ̀ ẹfẹ̀ nìkan ṣe aṣíwájú kẹ́nìbọ̀dì tẹ̀lé kò sí ohun tí ì fi ṣèyàn ẹ má jẹ́ kí pé èpè àwọn bàbá wa ó lè yẹn mọ máa jà lọ ó ká tiẹ̀ ti ṣẹ́gun èpè yẹn gẹ́gẹ́ dànù ebi ọmọ táwọn bàbá wa ó lè náà ṣépè fún ó káwọn náà lẹ́bi ìdáríjì ó yẹ kó tó tó bẹ́ẹ̀ because kò sí kankan bí kíní yẹn náà wọ́n ẹ̀sẹ̀ gbà fúnra yín tẹ̀ ń dàgbà ń dá wàhálà lẹ̀ for nothing ni náà táwọn bàbá wa yìí bá gbà fúnra wa kò ní sí wàhálà tẹnu yín bá kò papọ̀ ẹ nira láti lọ bá president pé president o òun tá a fẹ́ rèé báwọn ọmọ wa fẹ́ lélẹ́yìn ọ̀gbọ́dọ̀ mọ̀ sí ànídìí owó ẹ ọmọ sẹ́yìn náà tẹnu bá sọ̀kan tí mo bá sọ̀kan gómìnà gbogbo wa nílẹ̀ Ọ̀yọ́ state yóò gbogbo àwa lọ́balọ́ba ẹni tá a fi ṣáájú wájú wa rẹ̀ ń ta dẹ̀ fẹ́rẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ sí kò tó bẹ̀ kọ́ mọ̀ sí torí ẹ̀yin ló gbà tí ó fi débẹ̀ ni wọ́n ń bá láàfin tí ń sábà tí ń sáré káàkiri gbogbo wáyé tí ò lè ṣe tẹ bá dẹ̀ ti kọ̀ǹkúrú pé ìwọ́n mọ́ lọ́ọ́ ba lẹ́yìn o tọ́ bá pè wọ́ ọ̀gbọ́dọ̀ gbé fóònù ẹ̀ ẹ̀ ti gbogbo adó lórí ọ wa ohun tá a bá fẹ́ wọn máa ṣe ẹnu mi ọgbà se o káyọ̀ pé ẹnu mi mọ̀ ń sọrú o torí ìbá wa náà sọ pé ẹnu ìyá ọgọ ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́ ó lè pé mọ́ mi ẹ jókòó dáadáa ni wàá ìyá mi pàdé mọ́ náà tó bá jù mí lẹ́nu lọ kábèsí ẹ forí jì mí o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá a ṣe pàdé yẹn kẹ́yìn wa gbogbo tí máa ń bẹ gúngùn fún yẹn ẹ parí ara yín ẹ parí ẹ̀ ẹ parí ẹ mọ́ fìyà jẹ wá ẹrù fútọ̀ fútọ̀ àwọn àbúrò wa gbogbo àwọn ìgbìmọ̀ tó wà ní òyìnbó iṣẹ́ tí ò pé wọn náà lọ ń ṣe nígbà tí yà ń jẹ wọn tí ẹ bá ní mò ń lọ lóyìnbó mo fẹ́ lọ ṣiṣẹ́ iṣẹ́ wo làgbàlagbà fẹ́ lọ sí nbẹ̀ lẹ́ẹ̀kọ́ lọ fọ tọ́lẹ̀tì nínú òtútù burúkú òtútù tó mú nílùú òyìnbó tó bá mú nàìjíríà lẹ́kan ẹni tí èyàn tí yóò lé ten thousand ah. lótútù yẹn nínú òtútù yẹn náà wọ́n ti máa jí láago mẹ́ta òwúlẹ̀ mi ò ti ọkọ̀ gbọ́dọ̀ mọ́ lọ́bi iṣẹ́ yẹn tí ò bá lọ́bi iṣẹ́ ìbò máa sáàkì yóò fún gbégbé ìgbélé ẹni yóò dẹ̀ jẹun yóò sanwó lé yóò sanwó náà yóò sanwó mi. báwo ló ṣe yóò san tax báwo ló ṣe fẹ́ rí ṣùgbọ́n tí ìlú wa bá da àwọn ọmọ South Africa kì í lọ́bi kankan kí ló fẹ́ lọ sẹ́ńgbà tí ìlú wọn da. níṣẹ́ àwọn kútọ́ ní ń dèpọ́tù wa ń dèpọ́tù ọmọ Nàìjíríà lọ́lé ẹ̀mọ́lọ́bí ẹ̀mọ́bàdúwà jẹ́ ọmọ Ghana àwọn Ghana wọ́n dèpọ́tù wa àwọn Ghana lọ ju ẹ́mbásì wa nígbà bá jẹ́ nǹkan kan Ghana tó gbé so bàtà náà ṣe lu àwọn bàbá wa bí tẹ́lẹ̀ náà wọ́n ṣe ẹ̀ ní àbá ọ̀yọ́ tó ń jò ẹ̀ ní garadiga bí garadiba sí à ẹ̀ ní kíníkà tó ń jò tó wá ń ṣe Nàìjíríà táwọn ọmọ tó mọ gbọ́njúmọ̀ tí èsì pé wọ́n kó tàn fún mi kó mọ gbọ́njúmọ̀ wọ́n á ṣe dọ̀nkúnú wọ́n mọ̀ fi ọbẹ̀ pa wọ́n mọ ṣiṣẹ́ àmọ̀ fún wọn dáko wọ́n mọ bá kọlẹ̀ àwọn bàbá wọn mọ bá kọlẹ̀ lóko bọ̀ náà nísìnyí àwọn ọmọ wa náà tí wọ́n lọ ń ṣe àgbàṣe ń bẹ̀ a lọ ń kọlẹ̀ àwọn bróda wa àwọn bróda wa lọ ń ṣe àgbàṣe ń Ghana ń ṣe báyìí wọ́n lọ ń ṣe sobàtà ń bẹ̀ báyìí torí pé olùtú wa ti bàjẹ́ wọ́n á sọ pé bẹ́ẹ̀ ṣe bàlú yín jẹ́ ẹ mọ́ bàlú wa jẹ́ ẹ mọ́ lọ lu yín bẹ́ẹ̀ ṣe bàlú yín jẹ́ ọ̀yà wa sọ ẹ kórìí bẹ́ẹ̀ sọ wa ẹ dákun arọ̀ ẹ jẹ́ kí àlàáfíà wà láàrin ara yín ẹ bá parí gbogbo gbùngbùn kó ti máa ń bẹ láàrin yín ẹ̀yin bàbá wa ìjọ ẹfẹ nìkan so lórí ẹfẹ nìkan sasíwájú káwọ ọmọ yín ká tẹ̀lé yín lẹ́yìn ẹ mọ̀ pé lọ́mọ tẹ bá ti tẹ̀yìn bá ti dìde pé tọ̀ ẹyẹ ọba ẹyọmọ wa yín dà àwa náà sọ pé bàbá wa wá rèé ẹnìṣó níbẹ̀ ẹnìṣó níbẹ̀ ni níbi tẹ bá ti mọ̀ pé ẹka fẹ́ ka claim right fún yín tí ẹ fi lè ṣe nǹkan tá a fẹ́ ẹnìṣó níbẹ̀ sọ ọlọ́run ní jẹ́ kí lóye ọba jẹ́ o ẹ ṣe mo dúpẹ́